ṣé ohun tí wọ́n ń pè ní òmìnira òun ni kéèyàn wà lábẹ́ ẹnìkan tí mú yẹn sìn ọwọ́ sún yẹn lẹ̀ àyẹ̀bẹ̀ẹ̀kọ́ èyàn jẹ́ ohun ẹ̀kọ́ fẹ́ kọ́gbá yọ̀ǹda fún ti dọ̀gá sómìnira nìyẹn àti gbogbo àwọn oríṣi ìtumọ̀ tí wọ́n máa wá wa ìgbà dọ̀là ọlọ́run pé kọ́ máa jẹ́ ọmọlúwàbí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kọ́ máa jẹ́rú fún ẹrú ẹgbẹ́ rẹ̀ nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi fún ẹ̀dá nìyẹn ní ìrọ̀ ọ̀dà èròǹgbà àti ẹ̀ṣà ẹ̀dá nìyẹn kìí ṣẹni tí wọ́n jẹ nípa pé kọ́dà máa lọ tẹ́sẹ̀ lọ máa yapa lọ tọ́tọ́ bá ti fọ́lọ́ ọba jẹ ẹ̀dá nìyẹn nípa pé kọ́ máa ṣe gbogbo ohun tó bá wọn ni ajásí pé kò ní sí ìbéèrè kò sì ní sí ìsinrò kò ní sí ìjẹniyà nígbà yẹn ọ̀rọ̀ sáńdẹ́bí sọ́lọ́lọ́ ẹ̀sánlá ń sọ òun ni ó ti sẹ́yẹ̀ ìpè ìnulọ́ ẹ̀sẹ̀ jẹ́ ẹ̀sẹ̀ ní àní ọ̀mọ́tì àlùkásọ́ wọ́n ní ni wọ́n máa sókèrè fún àárẹ̀. dájájọ́ ọlọ́wọ́ bá ti ṣe àmójúkò. fún nípa àwọn ọjọ́ mi ihun tí wọ́n bá fèsì ṣe àbí ihun tí wọ́n gbàgbé ṣe àbí tí wọ́n jẹ wọ́n ń pa lórí ẹ̀ nítorí wípé ọlọ́wọ́ ọba òpin yẹn kalẹ̀ lẹ́ni tá a jẹ nípa ó ní ẹ̀ka òun ni wọ́n fèsì sí lórí ohun tí bá ṣe káwá wà ní ọmọlúwàbí káwá wà ní ipò ẹrú fún kódà kéèyàn wá tó wá ń náwó rẹ̀ jẹ́ ìwọ ni láì jásí pé ó di ẹrú fún yẹn pẹ̀lú àwọn òkùnfà kan èyí tó ti gbé yẹn máa rí nínú òfin ẹ̀sìn. irú ó ti wáyé lọ wo àwọn ìtàn tó ń lórílẹ̀ ayé bírú bó ti ṣe tó mú àwọn ọmọ tó mú ọlọ́run ní wàyí nílẹ̀ ṣàyìnàkùn min àlè fìràwùnà yasumunakum su alàzáàdì يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم ọlọ́run ní nígbà tá a kò yín yọ lọ́wọ́ fìràwọn àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tó ti pé rọ yín ní oríṣiríṣi ìyà nínú ìyà tí ti ń jẹ yín òun ní bí àwọn tọ́jú ọmọkùnrin lóyún á máa túbọ̀ wọn afa ọmọbìnrin lẹ bó ṣe ń ṣe nìyẹn nítorí gbọgbọrò pé anabi musa alayhi salatu wasalam awa sáyé ọlọ́run ni wọ́n fi dhalikum bala'un min rabbikum azim àdéhùn wa ní ilé fún yín ṣùgbọ́n àdéhùn yìí ọlọ́run kẹ́ wa lágbọ́dọ̀ rẹ̀ wá ni. ẹ wá rí ìṣẹ̀rẹ̀ àwọn yìí ọlọ́run kẹ́ àwọn ọmọ Ísírẹ́lì lónìí ṣùgbọ́n wò ó mú sálẹ́rù nígbà náà lẹ́bi musa sọ èdè wọ́n ti ka ní ìmọ̀tún tẹ̀mọ́tún ha àlẹ́ ìdẹ̀ra tó ń ṣẹlẹ̀ mi lórí bí wọ́n mú mi lẹ́rú ani abẹ́tẹ̀bá ní ìsirahìn báwọn ọmọ ìsirahìn nìkan ló kó lẹ́rú síbi èso ọmọ ìsirahìn lónìí ọwọ́ àfẹ́mi nìkan lẹ́gbẹ́gẹ́ mi nìkan jọmọ lóàbí gbogbo àwọn yòókù mi sì jẹ́rú wọ́n ní nípa bẹ́ẹ̀ alọ́lọ́wọ́ ọ̀dá nìyẹn lẹ́nu kọ̀ọ̀dá yẹn lẹ́ni tá a jẹ nípa nítorí ẹ̀ tó fi jágbé ẹni tí wọ́n bá jẹ́ nípa nínú òfin ẹ̀sìn kódà bó ń sọ òun ṣe kú fọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlejò ọlá máa fojú wò ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala afojú àánú wò ọlọ́wọ́ ní mọ̀nkí afárọ̀ bí láti ní bá àdìbí ìmáàlì ẹni yóò gbọ́ bá fẹ́ ní lẹ́yìn tó ti ní tẹ́lẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni o ọ̀daràn ni o èmèrè ni o ilẹ̀ amani òkèrè àyàfẹ́ tí wọ́n bá jẹ nípa ọ̀pọ̀ ìgbòho máa ń nù tó fi já sí sí ẹ̀mí rẹ̀ ọkọ̀ kàbalẹ̀ sígbà gbọ́n kan ọlọ́wọ́ ọba tó hàn. eléyìí wá sọ́tù náà ayọ̀ ọgọ́rùn-ún mẹ́fà. ìyá ìbádọ́lá ìgbésí ayé yẹn kò lè dúró déédé àfi bí yẹn bá ń sẹ́rù sí kan bí bá lọ́ga àdánwò o ọba nígbà yẹn ìgbésí ọlọ́run ní olè ajé ṣe ìní àtibá oṣù àdáda kólélá sọ kí ni nǹkan náà tó di ní ọmọ ẹni ẹgbẹ́ rí ẹ̀jẹ̀ ọlọ́run nìkan náà lọ ẹni ẹgbàgbọ́ nítorí bọ́lá wọn sùhánù wọn sàáyálá òun náà ti sọ fún wa yìí àti mi ìdálójọ náà bìyẹn lásán ìlànà àbùdó àyàfi kí wọ́n lè máa mí kí wọ́n jẹ́rú sí mi. ìyá qawlana nìyẹn fi lè jọmọ lọ́àbí tó lọ tọ́ba ti fi gbéyẹn jẹ́rú ọlọ́wọ́ ọba sùhánà ajá ti fẹ́ nìyẹn máa ní fírídọ́ọ̀mù kúrò nínú gbègbè gbogbo ẹ̀dá ọlọ́run òun ló fà lórí jẹ́sí àwọn sùhánà ridwanullahi alaihim ajma'in nígbà tí wọ́n jáde tí wọ́n gba ilẹ̀ islam káàkiri ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ náà ní ilé laqad ibta'athana Allahu linukhrija ọlọ́run bá máa ti gbé wa dìde ká lọ mú jáde àwọn ẹni tọ́lọ́run bá fẹ́ ká mú wọn jáde kó o nínú ìmá sí ẹ̀dá nìyẹn lọ síbi ìmá sí ọlọ́run ọba kúrò nínú díkì dúnìyà ìfún fífẹ́ ayé ilà ẹsẹ̀ àti àlọ́ níbi fífẹ́ ayé kúrò nínú ìjáwérè adìyàn àwọn ẹ̀sìn tó fi kó ní òjòrò ńlọ ilà àti lè Islam lọ síbi ìdọ́gba Islam عمر رضي الله تعالى عنه تابل فكي يا جمولات وكان يقول عمر لما استعبدتم الناس يقول بما ويلولا أقد ولدتهم أمهاتهم أحرارا بدني يا يا ودي وني أولاد علي بن أبي طالب رضي الله تعالى عنه قل لا تكن عبد غيري مي تبعلو ميو وقد جعلك الله حرا ببلغ يا الله عباد الله أيام الله الله الله ọba wọn àwọn bàtàdá bí ọlọ́run bàbá wọn dárò ike ètè tí wọ́n jẹ́rú ní àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ̀ láàrin wọn ọlọ́run bá subhanahu ara ta'ala oníkùnrin yà wa baynakum ẹ̀yin tó fún jìrà ẹ máa síbi gbólóhùn kan náà ló rí lọ́dọ̀ wa àtẹ̀yìn náà kí ni gbólóhùn náà ni sí ẹlòmíà àgbọ̀dọ̀ fi ẹlòmíì yàtọ̀ sọ́lọ́wọ́ ọba àgbọ̀dọ̀ fi nǹkan ẹ̀mí ìkejì rẹ̀ nínú ìjọsìn wọ́n la yẹ tẹ́kìdà bá àbúrò bá àdán àrùbáàbà ìdúró nìlá kápá kẹsì máa mú apá kẹni ẹlẹ́dà yàtọ̀ sọ́lọ́wọ́ ọba. ọlọ́wọ́ ni fàáyì ìtawọ́lá sẹ́yìn bá wá yẹ ìpadà fọ̀kúrú ṣáàdùn bí adìrẹ mùsùlùmí ẹjẹ́ rí o ẹ̀ńtọ́ gbà fọ́lọ́ làwọn á ṣe. ẹ̀rí lábẹ́ báyìí yọ́ọ́ máa yé wa wípé àdìsẹ́ tọ́ bá jẹ́rú ọlọ́run alóńtọ̀ òun ti ní fídọ́ọ̀mù kó o nínú gbèsè gbogbo àwọn ẹ̀dá ọlọ́wọ́ bá tó fà rẹ̀ lọ́lọ́wọ́ bá ti fi yìn fún àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́rú rẹ̀ nínú àwọn ẹlẹ́rìí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ sọ nípa nàbí ọláyé dàrúdà aláìsọ̀lámi ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run bá tún sọ nípa nígbà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó sọ kọ́ọ̀t ayé ogójì àtẹ̀yọ̀ kan ọlọ́run tó bẹ ẹnfẹ́nẹ̀ àrẹ ẹ̀dìdìnà yẹ̀wò pẹ̀lú kọ́ọ̀t àti wọn dáa sọ kalẹ̀ fún ẹrú wa yẹ̀wò pẹ̀lú kọ́ọ̀t ní ọjọ́ àfihàn ọ̀dọ́ ní ọjọ́ ogun bàdàrí. ọlọ́run tó sọ nípa ẹ̀rọ sọ́tún ìjà ọlọ́run ọpẹ́ ni fún ọlọ́run ọba èyí tó ti pọ́ńtọ̀ kalẹ̀ fún ẹrú rẹ̀ alikita àbùtítì alukur'an ọlọ́run tó pàdé ti sọ́lọ́ lọ́wọ́ ẹ̀sọ́lá ó pè lẹ́rú rẹ, ní pípé ìyìn táwọn ọba sọ lọ́dọ̀ ọmọ àwọn pé ẹrú sọ lẹ́nu lọ́dọ̀ ẹlẹ́dà bẹ́ẹ̀ ni ó ní ẹnu lọ́dọ̀ ọ̀gá bí ewu nígbà tí ẹrọ ọlọ́run ọba dìde tọ́bẹ̀rẹ̀ sí ní fi ọlọ́run ọba. ẹ̀gá dọ́lá àwọn àwòrán kan wà nínú àwọn freedom èyí tó ti fi Islam fún ẹ̀dá níyàn. ẹ wá rí alìkòwéyà yìí freedom dáwí òmìnira yìí kéèyàn lè ṣẹ̀ta ohun tó bá wù nínú àwọn kẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ni o. èèyàn tó yẹ ní freedom lé lórí o lè jẹun tó bá fẹ́ nínú kẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ó lè mú un tọ́ba fẹ́ nínú ohun tó lẹ́tọ̀ ó lè wọ ohun tọ́ba fẹ́ nínú nǹkan tó lẹ́tọ̀ ó lè sáfù láti bìkan lọ sí bìkan nínú omi tó lẹ́tọ̀ láti sáfù lọ. bákan náà ó lè ṣiṣẹ́ ọwọ́ tó bá wù ó lè ṣe kátàkárà tó bá wù nínú àwọn nǹkan tó lẹ́tọ̀. irú òmìnira bó ṣe wà mọ́kùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ àfúnbìnrin o. ọkùnrin lè ṣẹnu ẹni sínú obìnrin bá fi tòsí náà ni ọjà lóhùn nínú òmìnira ti fẹ́ fún nìyẹn òun lè ra anabi sọlọ lọ sọlọ ń kọ wa lẹkọ níbi la tó ń kẹwé kéke o hàtà tó sàzàn pé a kò gbọ́dọ̀ pé ọmọge tàbí gba yọ̀ǹda ẹ wọn ní òjijì ọlọmọ ní yọ̀ǹda rẹ wọn níbẹ̀ ní ancestral adakẹni nígbà tí wọn bá ti dìgbè sọ ó lágbájá ọlọ́wọ́n bá kò hànà ó ń jó yọ apá àlójúre bí wọ́n ti lè kẹnu tó bá wọ́n lè kẹnu tẹ́ tó bá wọ́n ẹ̀kọ́ obìnrin láti fẹ́ obìnrin náà sì lè sọ fún wọn ọ̀fẹ́ ó sì lè lóhùn gbà láì ní sẹ́ ẹ̀jẹ̀ nípa wípé tó tọ́ wà lẹ́ nìyẹn ẹni tó fẹ́ nìyẹn ètò ọlọ́wà lẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ yìí pé wọ́n lè sàdúlò hunna lè fẹ́ sàbò bí báàbí náà á lè tún hunna ilà ẹni àti ilẹ̀ nípa ìgbà tí mo bá yìí náà bá subhanahu wa ta'ala ó ní ẹ̀kọ́ gbọ́dọ̀ sàbò sí fáwọn obìnrin láti wá gbà lọ́wọ́ wọn apá kan ohun tó ti fẹ́ fi fún wọn tẹ́lẹ̀ àyàfi tó bá já sí wọn ṣe pálapàla tó fojú ẹ̀ lóko àti bí ẹ bá wọn mìíràn yìí lò lọ́dọ̀ tó tọ́ yá ìbádọ́lá ẹ̀rí òmìnira yìí orin lẹ̀ bẹ́ẹ̀ kó tabọ́tabọ́ òmìnira nípa àwọn tó lẹ́tọ̀ yìí orin lẹ̀ bẹ́ẹ̀ káwá hẹ́mẹ̀rẹ̀ rẹ̀ fún ìyàwó sí ìbádọ́lá ẹ̀ rí òmìnira òun la tó fẹ́ yẹjú báyìí nínú àwọn òmùdí tuntun ń bẹ láwùjọ ń sìn ọ̀pọ̀lọpọ̀ máa ní àwọn olómìnira òun ti tí ì kó nínú oko ẹrú o ìmúnisìn ìròrí ń bẹ láwùjọ ń sùn ìròrí Islam ni ìròrí o ẹlòmíì ni wọn tó fi ń ṣe ìgbésí ayé wọn tó bá fẹ́ lókè lọ́hùn níbi tí wọn ti lẹ́sùn níbi ń lo ìgbésí ayé tiẹ̀. ìmúnisìn atún atún ìgbádùn ara ìgbádùn gbogbo ẹ̀ ń bẹ láyé ń sìn ìmúnisìn tó ti kọ́kọ́ lọkọ̀ ó ti ẹrú owó dẹrú dúkìá ibi tó bá darí ẹ̀ sí ní ọ̀nà kó dàbí òṣèlédè tó wà tó ẹ̀sìn ìmúnisìn nù jẹkújẹ nínú ogúnmu ọwọ́ aláwùjọ nísìnyí rẹpẹtẹ yá ìgbàdàlá ìmúnisìn aṣọ náà fẹ́ ọ fẹ́ fẹ́ lómi ibi tá a sọ bá sí i lọ ní pé mo sáfẹ́ múra báyìí kó dà kí múra yẹn má jọ múra ẹ̀sìn ẹni kó ń ṣẹlẹ̀ sọ́kọ̀lọ́kọ̀ àwọn obìnrin ń sìn ó ń tọ́ ó sì lóun ní freedom ó sì mọ̀ kó òun tún wà lóko pẹ̀lú pé òun tá a bá wò lórí ayélujára nínú òmúra kí múra òun lábàá lọ́wọ́ eléyìí ẹsẹ̀ ọ̀rí ya o kódà ká máa sọ pé nàìjíríà gómìnira jù bẹ́ẹ̀ lọ kó kó ẹrú náà lèyẹn sí wà pẹ̀lú yìí pé ìmúnisìn ìmúra ní ti tún tẹ́lá rẹ̀ yẹn ìyá ìbàdàlà nínú àǹfààní bá wà bí kọjá sí kọ́lọ́wọ́ ọba nìkan lèyẹn kú sí fún lèyẹn jẹ́rú fún alẹ́ yẹn ọkọ̀ pápọ́sẹ̀ yẹn ọ̀la nínú ìmúnisìn kan ní ìtọ́yàtọ̀ kọ́lọ́wọ́ ọba ike ń bò lè yẹn máa di ẹrú owó káàtó pé ẹrú owó ni bẹ́ẹ̀ ni ọba ti dájú ní sí yẹn káàkiri owó yìí ká ènìyàn lòun wá ọlọ́ọ̀dì adigunjalè ó ti dẹrú owó náà nìyẹn owó yìí lèyàn sọ pé òun wá bóyá obìnrin ni ọlọ́ọ̀dì alágbèrè àmọ́ wá wò pé kí tíṣẹ́ àwọn àti òun ni kò ń lọ ilé ọtí kó o máa lọ sí àwọn ẹgbẹ́ tó báwọn ọ̀daràn bá tó àwọn olè máa fọ́ pààlà wọ́n lè máa rẹ́rìn sí ẹ̀rù kan ó ti di ẹrú owó nìyẹn ṣùgbọ́n bàbá ti àbí kó wó tìyẹn ń tìkú tì ọ̀tá dé èèyàn lọ sí ibi ohun tó jẹ́ haram ajábí pé èèyàn fẹ́rù sí ènìyàn wọ́n ibà dada ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba tẹ́ẹ̀rí ká gbàgbọ́ yé ká jẹ́ rúṣin ọlọ́run ọba tó hálẹ̀ bí ó ṣe rinlẹ̀ ló ti tọ́ lódodo òun náà ní pé nù ìbòlélà táàbà nífẹ̀ẹ́ ànífẹ̀ẹ́ torí ìtọ́lọ́run wọ́n ló bò fídùlélà táàbà kórìíra kórìíra nítorí ìtọ́lọ́run. ونعطي لله تابا بيكو يا أخي يزوري الله ونمنع لله تابا بيكو يزوري الله لا بيكو قالوا بيتا يزوري الله تابا كنا عفو يزوري الله سبحانه وتعالى نفات الله لا تعلوني أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في والحمد لله ومغاربها استغفروه وأتوب إليه إنه هو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 alifawuriya ayinda alaalifi èmi ọmọlúwàbí lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn bọ́ọ̀lù yẹn ti wá lílọ ọmọlúwàbí lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ọmọ òbí ń jẹ́ islam òun náà ni wọ́n máa sọ di àbí ìdánilẹ́sẹ̀wá àtọ̀ọ́dẹ́rú àtọ̀ ìgbésí ohun tí mo sáfẹ́ ṣe yìí tọ́jú àánú ẹ kò sí yọ ọkàn mi kí n sáà kiri ṣe á sọ yẹn dẹrú fẹ́ẹ́ afọyẹ ẹrú kéèyàn máa sin ẹrú sin ìròrí àwọn ẹni tí wọn ṣe àwọn ẹni tí wọn jẹ àtọ rìn wá tọjá bí pé wọn ṣe mùsùlùmí ìyá ìbádọlá nígbà tó lọ́wọ́ bá fún ẹ̀dá nìyẹn tó fún un ní fírídọ́mù nínú gbogbo àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ tá a kà yẹn ọlọ́run máa fi òde sí ọlọ́run fi òde sí kìí ṣe àdìfọ̀rí yẹtùlù mùsùlùmí ọ̀ọ́ òun ni kí mo lè tí wọ́n bá wù mí ẹ̀rí pélé yẹn wọ́n máa ń pariwo bí báyìí. a lè rí yẹn níbi jẹ́ ọlọ́ọ̀bẹ rédíò àbórí tẹlifíṣàn ó sì lè dé sọlọ lọ. ǹjẹ́ tó bá wí ọba tẹ owó ni kò nítorí pé ní freedom àti kíni àti sọ̀rọ̀ tó bá wù. ǹjẹ́ irú bẹ́ẹ̀ yẹn ni kò rí bẹ́ẹ̀ rárá. nígbà tó lọ́wọ́ bá fi àwọn òmìnira yìí lẹ̀ tó yìí fi òde sí o. òde yìí òun náà máa a kò gbọ́dọ̀ sọ pé èmi mo ní freedom ìrọ̀ bá ọsàn ní sọ́tún ẹ̀hẹ́dẹ́m ayé àtàkì tẹ́tì mẹ́rin kí ni ogójì ọlọ́run ní ọmọ ọ̀sán alẹ́ ní mọ́kùnmíìnì níwọ̀lá mọ́kùnmíìnà kò tẹ́tì fún nígbà gbòdodo lọ́kùnrin lómìnirin wọn ìdá àkọ́dọ̀ lọ́wọ́ rọ̀sọ́lù àmọ̀rọ̀ tọ́lọ́run bá ní báyìí lọ́rọ̀ rí lójijì ọlọ́run ní báyìí lórí àníyẹ̀kú ní ẹlọ́run lè fi yàrá lù mí àfúrẹ́kì bí kò ṣe wípé tọrọ bá ti pa kasọ tó yàtọ̀ sí tó wà nínú ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ máa kílè mọ ọ̀rọ̀ freedom mọ dẹdẹ ní kéèyàn fara lè fọlọwọn ọba sọ hánà bọlọwọn tó kúkọ nínú àyà ní ìdíkọtù nù àyà kọkànlé ní àdọta ọlọ́run ní ìnáwó káàdà kọlẹ lómìnì ìdá àdó ọyìn lọlọ ìwọrọ tó yẹ. ìwọ tó gbọ́dọ̀ jọrọ àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n bá pè wọ́n lọ síbi tọ́lọ́hún àti tòjíṣẹ́ rẹ̀ níyà tó máa bẹ́yìn náà hù kó sì dájọ́ láàrin wọn aliyakuru sẹ́mi ìlà wà lọ àná tí wọ́n bẹ́ẹ̀ káwọn mùsùlùmí wọn máa rí tí wọ́n jẹ́ onígbàgbọ́ lolo tí wọ́n máa rí òun náà lè fi àti gbọ́ ọ àti fi gbà. òun ló fi wá sọ àwọn ìpìlẹ̀ ọ̀rọ̀ òfin Islam wípé láàkọ̀rù tẹmọ pé lóde wá bí báyìí ewu tó ń pè lágbèrè òun ni ìbá obìnrin ṣe ní tìpá ti kú òun lágbèrè ṣùgbọ́n wáyé pé ẹnì yẹn fojú lẹ̀ láì ní yìgì kí ọyá máa bọ̀ èkejì náà sọ fún ti dà òun ti gbọ́ wọn ò lò ní freedom ó lè ṣe ohun tó wù àgàgà nígbà tó ṣe orí wọn ti lé ní eighteen years ẹ̀sìn sọ pé nù ẹ̀sìn ní láàpọ̀ orí yẹn tàbí fáìlì máa ṣúyà kò sí òmìnira níbi àtijọ́lẹ̀ o agbọ́dọ̀ fi yàtọ̀ sáàrin kí ni alifọ̀rìyà wọ̀ bẹ́yìn ní àrọ̀ kí ni wọ́n ti wọ́n pè ní freedom kí ni wọ́n ti wọ́n pè ní wọ̀ àdébí sọlọ́lọ́ ẹ̀sẹ̀ lánṣàlá yẹn lẹ́yìn fún wa wọ́n ní ìdáná àìsòkùn àìṣe fàjà sáàdì kù tí wọ́n bẹ́ẹ̀ ti kọ̀ fún yín nípa àṣẹ báyìí ìrẹsì wo ni èyí tí wọn máa di yẹn tí wọn máa sọ pé no ọgbà mi báyìí kí wọn fẹ́ wo gbogbooro yóò ti para ní para ní lónìí pẹ̀lú ọtí à irọ́ ò ní kí ló fún bẹ́ẹ̀ nígbà tẹ́sí ti kọ́ èyàn gbọ́dọ̀ sinmi nípa rẹ̀ ni èyàn gbọ́dọ̀ bá sọ èyàn sọ bí òun ní fírídọ́mù ọwọ́ alóhùn ní fírídọ́mù òun lè kú ọlọ́run tó bá wù bóun òun lè kú òtítẹ́ ọlọ́run fírídọ́mù ò kéèyàn ní òun firi èrò wa fẹ́ fi ọ̀dà mi fẹ́kẹ́ kírun lọ báyìí àlẹ́ ẹ̀gbẹ́ mi ò tiẹ̀ ní kí mọ́ báyìí àwọn kẹ́kọ̀ọ́ káàkiri lẹ́ ní ìdájọ́ èèyàn ní fídọ́ọ̀mù láti ṣàtàkùn rẹ̀ bákan náà àwọn ìdájọ́ bá ṣe ń pínkú kéèyàn wá wò sùn tó ní à ìbá ní fídọ́ọ̀mù lórílẹ̀‐èdè wa nígbà mo fẹ́ láyé mo tẹ̀ ké sí lọ́ọ̀yà mi mo sọ pé ọmọ àkọ́kọ́ ni òun mo ọmọ kejì wọn lọkùnrin ní owó fún owó kìkì ní ẹwà pàtà sọmọ ohun tí islam gbé kalẹ̀ freedom ò ní mẹ ìwọ sáàkú náà olùsàgọ́lẹ̀ pé kí wọ́n fi sáwọn afẹ́sì tí wọ́n pé ogún ẹ̀ lọ́nà ẹ̀sọ́tọ́ yẹ ó nídìí àtúnṣe rẹ̀ wà láwà. freedom ò ní mẹ ìwọ tó wà nínú ìdájọ́ bó o láti kọ́yàwó náà lè yẹ ó lò. àwa jí mọ̀ dáadáa ọlọ́run dákun ti sùúrù ṣùgbọ́n patí làwọn èèyàn máa ń lọ ní máa ń rí bẹ́ẹ̀ ẹlòmí ọ̀nà ọba nígbà tí ó fi dé báyìí nísìnyí ó ti mú gbogbo àwọn kẹ́kẹ́ wọn máa mú yẹn pọ̀ yọ sọ̀tọ̀ pé onílò ní jẹ́ ìwọ obìnrin yìí ó ti lè ó ti lè lọ lẹ́nu nínú òkè òsì fídọ́ọ̀mù fún yẹn láti tẹ̀lé obìnrin ẹni àwọn bẹ́ẹ̀ tọ́ọ̀bà obìnrin ó ní láti tún sáà gbogbo kalẹ̀ bí yẹn ti kọ́ yàwó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ yàwó nígbà yẹn ká adé ti wí pé òjijì ọlọ́run kọ́ lọ́wọ́ ẹgbẹ́ aliwaliwon aliwaliwon sẹ́ni tààrà tí ó ti jọ lọ́wọ́ fáyín ní mukafirun bí kumul umam yawm al-qiyamah torí mo fẹ́ kọjá pé wájú òkè náà kìyàmù àlùkò mi ní ọkọ̀ kí ẹ wá wò sùn pé mo dẹ̀ róbìnrin kan òun sì mú mọ́ níbi tó bọ́ sí kọ̀rọ̀ ó sì ṣe ohun tí ó ṣe pẹ̀lú rẹ̀ ọba tí mo fi sáré ọkọ̀ fi kún ẹ̀ ṣe ní fídọ́ọ̀mù ọtọ́ ọlọ́run sí mi náà lọ́rùn ó àgbọ̀ pé ọ̀yàn bákan náà kí ẹ lọ pé ti ti ti kówó jọ ni bí bàbá lọ sí sẹ́ńbàṣì freedom ọ̀nìmẹ̀ bẹ́ẹ̀ náà lọ gba kọ́ba tó wí mo lè múra kí lọ́kàn yín náà téèyàn ò ní freedom ni ìbáde wọn pátá kí ni problem yín bẹ́ẹ̀ ni Islam ti wá lẹ̀ bẹ́ẹ̀ a ní freedom débẹ̀ yá ìbádọ́lá àwọn àgbọ̀yé kan bẹ tó wá ní àṣìṣe nù nípa ọ̀rọ̀ mo ní freedom mo ní freedom látẹ̀dùn bíl àkàrí sáàtì má fara ní ẹlòmíì tó bá jẹ́ ìwọ gẹ́gẹ́ o lè fara ní ra rẹ o àgbọ̀yé ikú ni Islam sọ pé kó o ṣe free láti fara ní ẹlòmíì o ní freedom láti fara ní ara rẹ bẹ́ẹ̀ni wá ṣe wà yìí ṣe ọlọ́wọ́ bá sùhánà ni wá kéèyàn kan wá wó kù pé gbogbo ẹgbẹ́ ìṣe ti sún mi báyìí ọba lọ́wọ́ ọjà lórí pẹ̀sẹ́sì alájà mẹ́wàá tí ó fi kù wọ́n ní kí ló dé onígbà tó wá sí wáyé ti di mẹ́wàá kan tó wà bá ti tó o bá tún ṣe kẹrẹ báyìí orí o bàjẹ́ àwọn àbúrò òun kí wọ́n lọ sùn kẹ́ ti parí ilé ìwé gíga nígbò lòun fẹ́ ti ń bi ilé yẹn nígbà wọ́n sì ti lọ́dọọdún ni gbogbo ẹ̀jẹ̀ ti sún un tó kù ni pé kóun kì í bọ́ bọ́un parọ́ o táwa ní kí ló dé sẹ́ ní fídọ́ọ̀mù láti ṣe ọ bọ́ bá ṣe òun ní bẹ́ẹ̀ ni òun ni nígbà tí ìṣẹ́pẹ́ lómi mo yín bọ̀ bẹ́ẹ̀ ni fóòtù gbọ́dọ̀ para rẹ̀ inú àgbáyé tó láti ṣe lóhùn òun làgbọ́ yẹ kéèyàn wò pé sábà fara ni ẹnikẹ́ni ọ̀ọ́bá fara nira rẹ. òun ní òkú ẹlòmíì ọ̀gọ́ mi ní fèsì gàmí ní yẹn bá wà ṣùgbọ́n tó bá wọlé òjijì pálí tẹ̀lé òun mọ̀tẹ́ kó tó di pé yọ ni. irú eléyìí ò ní fi máa ti débẹ̀ o. àyẹ̀dẹ̀ kan gbà tí mo kò kú ẹrẹ ìgbé mi gẹ́gẹ́ mo ló kó kú ẹrẹ ni jẹ́ fún ara mi bẹ́ẹ̀ ni freedom ò fi pọ̀. àwa ní kí ní bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ lẹ́ lọ́rọ̀ ẹ̀sìn òkè ọdẹ wo ni mo change ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ change ẹ̀sìn eléyìí kéèyàn wò pé freedom tó wù ní òun lè hẹ́ra òun lè mọ̀ tó wọn bá ti hẹ́ lómi lè mọ̀ ọwọ́ àná akitọ́rù mẹ́ta ní ṣẹ̀yìnkọ́ nínú èyí tó tóbi jù nínú ètè tí àtẹ̀dáni dáláwùjọ ń sìn nínú àwọn nǹkan tó tún jẹ́ nǹkan tí àwọn èèyàn fi ń tayọ náà àlàkọ́ náà wọn lásìkò yìí nípa ọ̀rọ̀ a ní freedom a ní òmìnira. ọmọ àgọ́ má maka ṣe kèfèrí ní sojú tèmi ní olè lọ sí ń kọ̀rọ̀ bó ṣe ń kọ̀rọ̀ kèfèrí kèfèrí jẹ. má bá wà nẹ́bí ọlọ́wọ́ bá ń sojú mi má bù sáà bí ń sojú mi ṣùgbọ́n tó ọba mi ní ń kọ̀rọ̀ ṣé kọ̀rọ̀ tí ní ìsìtọ́ fóònù wọn mi ń sọ ẹni tí ju àwọn bíbà yìí lọ kódà mílíọ̀nù ẹ wá ní ẹbí mi mo fẹ́ fún ara mi tí ò ní padà dọ́dọ̀ ẹlòmíì tẹ̀sẹ̀ ní kọ́ dọ́dọ̀ ẹlòmíì ẹ bá yẹ fẹ́ fẹ́ kọ́tà nẹ́bí sọ́lọ́lọ́ àtẹ́lẹ́ ńtọ́kọ́ wa ó ní ẹni yóò tọ́ bá ṣe ya fa wọn kẹ́ ẹ̀kí kẹ́ dúdú wọn kẹ́ sẹ́mi rẹ̀ sẹ́mi rẹ̀ ó fi padà dí tọ́ka dí yóò padà báwọn èèyàn lò ní balùwẹ̀ gbòòrò ẹni tí bá dẹ́sẹ̀ ti ń ṣe ya fa ó ń ṣe kókò ó ń wà bàjẹ́ ó ń ṣàgbèrè ẹ gbogbo àwọn ẹsẹ àìsẹ oríṣiríṣi tó jáde sí ẹlòmíín fájá ẹlòmíín fáwọn ẹranko tí wọn máa fẹ wọn bí kéèyàn máa fẹ yẹ ajá máa ya owó sí omi báyìí òun ni ó sì máa gbà wọn jọ máa fún àwọn ara wọn lá yóò àbí pé ibi tájá wẹwọ sí èèyàn padà wẹwọ sí ẹ wá wò mẹsàn sí fẹ kága yìí èèyàn ní máa dẹ́ṣẹ̀ títí fá pé ń dá ẹsẹ̀ ẹ dá tí dúdú yẹn kíkẹ́ yẹn bá ti kó lọ́sẹ̀ báyìí yóò padà wùwà sí wà ìwà tí orúkú á wù káwé yẹn láwùjọ. عباد الله tá a tẹ́lẹ̀ sọ́kọ́ lọ́wọ́ àtàlà sọ pé لا ó tún sọ pé wọ́n lè dìrọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé làdọ́rọ̀rọ̀ mi nàfẹ́ o kò gbọ́dọ̀ kó nira bára rẹ̀ tọ́ òkò ní fídọ́mù ó lè mú ògógóró yó tọ́ jalu gọ́dà tọ́kọ̀ ọgbà àbí tọ́ kẹlẹ́tẹ̀ ló nira rẹ̀ yó o gbọ́dọ̀ nira ẹ̀ lára torí tọ́ bá ti bẹ́ẹ̀ tó fi jáde láyé jáǹdẹ́mọ̀ lọ parẹ́ o tọ́lọ̀ ń bá bá fẹ́ fọ́ ní ẹ̀sẹ̀ ìwà bíburú rẹ ló wà parẹ́ ní jáǹdẹ́mọ̀ yìí. bákan náà ó kò gbọ́dọ̀ kó dira láàdọ́rọ̀ bí lọ́wọ́yì ó gbọ́dọ̀ kó ń dábàá rẹ lómi. nínú yìí tó wá burú jù oníkà máa tó fi yẹn ká ń de fídọ́mù pọ́npélé náà ni fídọ́mù pọ́npélé ó bá ti wí mọ́ lè ṣe fídọ́mù ló ń de o ẹ làwọn fi máa ń sọ lásìkò yìí ìgbéyàwó ni kò rí yàtọ̀ lẹ́ bó wọ òun lè fẹ̀sìn kiri yó bó òun lè ṣe yẹ̀wò tí bó wọ òun á máa kírun lọ́bi yá dúpẹ́ lòdì o lè ṣe fálódì tọ́ba dọ̀la yóò lọ sọ́ọ̀tì lọ́la tọ́ba dọ̀tula o lè tún wá mọ́kálásí à ò ní fi dọ́ọ̀mù níbẹ̀ o kí ló fà òun lọ́rọ́ lọ́wọ́ bá sọ̀kánẹ̀ tó fi Islam ní dẹ́dẹ́ gbogbo ẹ̀ dáyẹ́yẹ́ ọlọ́run ni wọ́n mọ ìyẹn kọ̀ọ̀yẹ̀ wọ́n yìí rọ̀lì ẹnì yóò tọ́bi lọ wá ọ lọ́wọ́ yàtọ̀ sí islamu lẹ́sìn pé náà lòun fẹ́ máa ṣe fídọ̀mù débẹ̀ o ẹlòmíì wọn ò ní mọ̀ nílé o yọ̀ọ́kẹ́ sọ pé òun ti change a ti change bò ní fídọ̀mù débẹ̀ lórí ẹgbẹ́ tí wọ́n bá ti ń lò fíẹ̀ sí kẹ́nìyàn bá ti láyé lọ yìí tí wọ́n bá ti lò sẹ̀ríà islamu ẹ̀rí ọlọ́run ní ẹnì yóò tọ́bi tún lọ mú ẹ̀sìn ní ìtọ́jú islamu lẹ́sìn kọ́là yóò jọ́ mi dàgbé àwọn ẹnìyẹn máa wà á gbẹ́ni padà nù torí bẹ́ẹ̀ sábà dá agbọ́bọ̀ra wọn ọ̀rí yàtúlù fíkiri wàlí kófúrí báyìí kọ́ fún lè ṣe làákàyè fún ronú sí àwọn áyà tó fi gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó fi máa ṣe ọlọ́wọ́ ọba nìkan má jẹ́ ẹ pọ̀ mọ́ ipò lè di kèfèrí kọ́ pàpọ̀mọ́ra wọn lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ní públẹ̀mù nípa ọ̀rọ̀ sáà níbi wọn bá ti lófin ẹsìn wípé mo ń bẹ́tẹ̀lẹ̀ ní ilẹ̀ wù fásitì kí ẹnì yóò lọ bá fáwọn ẹsìn rẹ̀ pa wọn àtọ̀gá ah, kí ló dé tí wọn fi pa ìbáyà sọ pé lá ìkẹrọ àfìdí ìwíkú ìdáhùn yẹn máa ń wí kí nìyẹn o nǹkan fi sọ fẹ́yìn mùsùlùmí nìyẹn ẹ mú kùránì sọ́wọ́ ọ̀tún ẹ wá gbọ́dọ̀ sọ́wọ́ òsì táwọn bá fi gba kùránì sọ báyìí ó fi dàgórí ẹ ayé àdìyàn lẹ́nu ẹ lòdì kó dàpọ̀ lọ́dún kéwù lọ ọmọ àgbẹ̀ láyé ìkẹrọ àfìdí ife òsì ń tọ́ka sí ni kòrí yàtọ̀ rẹ̀ ti kọ́ bówù ọ o lè sáwó lónìí bówù ọ o lè lọ sáfẹ́ lọ́la bọ́dọ̀ tura o lè lọ mọ́sálásí. àìrọ̀ wọn àlè ẹgbẹ́ náà gbọ́gbẹ́ láyé kọ́ra àfìfì kò sí ìjọ ní nfàlú ẹ̀sìn ìfàlú lamọ́rọ̀ ayọ̀ ọgọ́rùn méjì àti mẹ́rin dín ní ọgọ́ta two fifty six. kí lè sọ̀rọ̀ lórí eléyìí táàbà mú èsì wá lórí àwọn mùsùlùmí làákàyè wá gbọ́dọ̀ sí lẹ́dáadáa ẹgbẹ́ bí kúránì mọ̀ká ẹgbẹ́ àjọ fi kúránì bára wa sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ ni kò lè wàá gbọ́ kuran rẹ tó kàyẹ kuran náà láti fi ṣàlàyé kuran láwọn mùsùlùmí ti máa ń sọ wípé tẹ̀rí kuraani kuraani a máa túra wọ ẹ máa yà kí wọn náà kuraani kọ sákúra wọ ẹ dẹ̀ mú mi wá atúmọ̀ rẹ̀ àyà tó túmọ̀ eléyìí òun lọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ sọ pé inna ad-dina 'inda Allahi al-Islam dáadáa sọ ẹ wúrú kan tọ́lọ́run máa tẹ́wọ́ gbà islam ìsìn ọ̀rọ̀ láì kíra àfi dì ìlẹ̀ ẹ̀kẹ́kọ́t tóun bá ti yé kàrìkà lónìí fowó kírun lọ́la kí ni fúnlẹ̀mù ẹ. wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́run lọ́wọ́ ọdún kẹsẹ̀ ọ̀kẹ́ ti bẹ́ lọ́dọ̀ òun islam. àtàyà tá a sẹ̀ kàtẹ́sì wípé ní ìyóò tọ́bi wẹ́sì ní àtọ̀sẹ́sì islam lẹ́sìn ọlọ́run láàbí gbà lọ́wọ́ ẹ̀. ẹ ti láì kẹ́rà àfìdí tó fi ẹ̀gá ayà yẹn ti sọ súnmọ́ rẹ̀ pé láì kẹ́rà àfìdí nìyẹn ọ̀sán mo lè lọ́ọ́ ti kú kúrò tọ́wọ́ bá lọ́wọ́ ẹ̀. a tó wá fi súnà nẹ́bí tú àyà láì kíra fi kí n ti ń sọmọ yẹn sódà nẹbi sọ báyìí pé ọmọọtò adéhùn kọ́ ọtí lànà wọ́n pa èmi ànẹ́bì láṣẹ pé kí n máa báwọn èèyàn jà nígbà tá ànẹ́bì fi jẹ́ aláṣẹ gbogbo ayé ká padà kódà mùsùlùmí ń bẹ lábẹ́rẹ́ àwọn kèfèrí tó wà lábẹ́rẹ́ ńgbà yẹn mílíọ̀nù yẹn kó ní wọ́n ti sọ̀rọ̀ nígbà yẹn òtítọ́ ọlọ́run sọ́dọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ la ó ní wọ́n padà sọ pé kí n máa báwọn èèyàn jà hátà yẹ tí wọ́n á ti jẹ́rìí pé kò sẹ́nu bí ìsọ́lẹ́kọ̀ọ́ níjọ́ tó ń da àyàfọ́ náà ọba o sì ní láyé kíra àfìdí torí pé súnlẹ̀ ìsọ pé lò láyé kíra àfìdí ìyẹn ọ̀sọ́ pé kọ́ ọba tẹ̀sí mi kọ́ ọba káàbùkù kọ́ ọba tẹ̀sẹ̀ nínú ọ̀rọ̀ mi láàbùkù tù òun lọ̀rọ̀ náà tẹ̀lé sọ́lọ́ asálásùkọ̀ wọ́n ní wọn lé ní nẹ́fì ibi ẹni kiri yóò kìí onígbọ́ nípa ẹ̀mí ànábì tó máa la yóò mi nù mí wọ́n wá ní gbàgbọ́ sí mi ilà dàkàlà náà àfikọ́ wọlé ọlọ́ àdéhùn yá àdéhùn sọlá láàbí ọlọ́rọ́ láìkírá àfi tí nìkan ni wọ́n bá wù mí mo lè ṣe tí wọ́n lọ dájọ́ jù olùdarí bí ọsàn fún yẹn ni pé lẹ́sàrọ́ gbà wọ́n lọ àbọ̀ ìsàrọ̀ sóòlà èyí sẹlẹ̀dà èyí sísò jùlọ ìwádìí pírọ́fẹ́mù ẹ̀ ó ní àbá sọ́mi kí ẹ̀ ọ̀ níwá fílọ́ọ̀mù rẹ ò débi kankan fún òní sí lọ́wọ́ òní jẹlẹ̀ ọlọ́run àdébíyá àdébí tán lálàáfíà ni níjẹ́ yọ ẹgbẹ́ ẹgbẹ́ bá kàtá bí àtọ́lé ikú lórí ilé ẹ̀yọ́ wọ̀ọ́dẹ ọlọ́run ó kẹ̀ pé kéfì làwọn ènìyàn àdébí wọn mú fíìmù ọgbẹ jáde àbá nínú nǹkan ọgọ́rùn kan àti mẹ́tàléláàdọ́ta ìbádọ́lá ẹ̀rí àdìfọ̀rọ̀ ìyà freedom èyí tó ti fà ń fẹ́ táwa ń fẹ́ yàtọ̀ sí èyí táwa ń polongo káàkiri nídà àbùdá fẹ́ orí ibi islam mú wá o èyí tó sọ wípé káwọn bá ronú má rò ròkú rò níbi ipò rò pé ò sọlọ freedom tó lóde freedom tó pé òríyá tó kọ́ọ̀rù pé o lè sọ̀rọ̀ o ní freedom láti sọ̀rọ̀ bí o ti sọ̀tọ̀ fún sọ o gbọ́dọ̀ sọ̀rọ̀ fún sọ o ò dẹ̀ gbọ́dọ̀ fi ahó rẹ̀ kó fi oṣù sáfún yẹn pẹ̀lú kó fi fún yẹn àti kó fi fífi lé yẹn àti kó fi sọ̀rọ̀ yẹn lásádà àti kó fi sọ̀rọ̀ yẹn àti kó fi sọ̀gbógbó freedom rẹ̀ òun ní kí wọn ní freedom alikasi wọn ká mọ lò ó lè ó lè ó lè kówó jọ tí wọn náà kọrọ jọ ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà wọn gbọ́dọ̀ kó jọ lọ́nà àárọ̀ tó o bá tún kó jọ bẹ́ẹ̀ mo ṣe free tó o kò gbọ́dọ̀ tẹ owó yẹn síbi tó bá wù ọ́ kọ́kẹ́ wo oṣù bẹ́ẹ̀ wọ́n bá wù lè fi ṣe kí máa fi sọ́sọ́ àwọn ọmọ ọ̀rá ìta ṣèlú mo lówó mi ò ní freedom débẹ̀ bákẹ́rẹ́ ọ̀rọ̀ freedom àti ìdàgbẹ́ wọ́n bá wù lè ládé ọ̀rọ̀ yìí pẹ̀lú láì á ti kílíà sí wa kí ni àgbáyé tó lọ èyí ti ń bẹ fún òmìnira ti ń bẹ fún kéèyàn jẹ́ni tí ó ní freedom yóò sì máa yé wa kí ni Islam sọ nípa rẹ̀. أبي الله سبحانه وتعالى اللهم إنا نسألك أن تحيينا مسلمين وأن تتوفانا مؤمنين وأن تلحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم تقبل توبتنا واغسل حوبتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأجرار اللهم اشف ضالنا واشف مرضانا واقض ديوننا واستر عيوبنا وارحم موتانا اللهم انا نسالك الامن والايمان لبلدنا هذا وبلاد المسلمين من اراد ببلدنا السوء فامكر به واجعل كيده في نحره اللهم امنا في الاوطان والدور واصلح الائمه وولاه الامور واغفر لنا يا عزيز يا غفار اللهم لا تفرق جمعنا هذا إلا بذنب مغفور وعمل مبرور وسعي مشكور يا رب العالمين اللهم كن معنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا واهدنا ويسر هدانا إلينا اللهم أعتنا ولا تحرمنا